hadith ibn Mas'ud tó náà ń ti ń tọ́ka sínú rúpin tó sọ ní pé lẹ́yìn ìgbà tó bá di alákọ̀ pé thumma ni pé lẹ́yìn ìgbà náà yìí ni pé yóò pé oṣù mẹ́rin lẹ́yìn tó bá pọ̀ oṣù mẹ́rin òun eh, ni ó ṣèwádìí pé ni wọ́n rán màláìka eh, tí máa ń eh, tó ń wà ní ìjáàjì ẹ̀mí kọ́kọ́ lọ fẹ́ ẹ̀mí sí i la ó lè wá jẹ́ oṣù mẹ́rin ó lè jẹ́ kan ó lè jẹ́ oṣù mẹ́rin ó hadith mi wá tí Ibn Mas'ud tó ń gbà wá àtàwọn míì náà àti hadith Hudhayfa tó ń jẹ́ kó yára wípé ní láàrin ọjọ́ mẹ́wàá lẹ́yìn oṣù mẹ́rin ìgbà ni wọ́n tó fẹ́ ẹ̀mí sí níta ńlá then hadithu aya ti suratu muminun òun sọ ìpele méje fún wa sọ pé ní kò sí àtakò láàrin hadithu ibnu Mas'ud àti aya yìí pàbí pé ní aya yìí òun ó mẹ́ńṣà àwọn ìpele tó pọ̀ ju ti ibnu Mas'ud lọ ni ọ̀tá bá padà ká gbogbo ẹ̀pọ̀ náà àrí pé ní òun náà ń kó sí àárín oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yìí náà ni torí pé stage tí kúránì ẹni sọ́dọ̀ tó mọ̀mẹ́nu mẹ́ńṣà wípé wọ́n ti fẹ́mi sí la dédé oṣù mẹ́rin òun náà ni lẹ́yìn tó bá fẹ́mi sí la tán ni ó sì wá kó pé ẹ̀ yóò di egun ni ẹ̀ yóò sì kó lẹ́yìn ogun ọlọ́run máa yọ ojú yóò máa yọ imú yóò máa yọ àwọn tí tó kù kó tẹ̀tẹ̀lẹ́ kún wá fi aṣọ bo àwọn eléyìí Ibn Mas'ud tó wá gba hadith mi wá ní ìtọ́ntúmọ̀ àyà ìpele méjèèje yìí nígbà tá a sọ wípé nígbà tó ń sọ àlàyé nípa azilo yìí ni pé kí ọkùnrin kó withdraw kúrò ní ara ìyàwó rẹ̀ nígbà tí wọ́n bá ń ní àṣepọ̀ ń sọ wípé azilo ń pé ìgbàdọ́ tó ń tún àdéhùn mi wípé ní la alaykum alla taf'alu la alaykum alla bẹ́ẹ̀ ṣe azulu bẹ́ẹ̀ ṣe azulu kò sí láì fi ń bẹ̀ fàyínà má min nafsi manfusatin kò sí ẹ̀mí kan tọ́lọ́run bá ti gbà wípé ní òun fẹ́ dá illa inna Allaha khaliquha ọlọ́run ó dá ní pé azulu gan kò prevent oyún àmọ́ ìtọ́lọ́run bá ní pé kò ní oyún kò ní di oyún gbogbo àwọn hadith yìí àtàwọn ayayi làwọn onímọ̀ wá sàjọ náà fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé àwọn èyí pọ̀ nínú ẹ̀ ni wípé masala táwọn àfa tí wọ́n táwọn tí Ibn Rajab dákọ̀ nù tíra yìí pé ìgbà wo òní ìgbà tí oyún bá wáyé lára obìnrin láàtò sọ wípé ní ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ ànúfàṣà ní pé ìdájọ́ ẹni tó bímọ àtọ́lánà wípé lẹ́yìn oṣù mẹ́rin èyí ń hadith Ibn Mas'ud sọ wípé ní àràbáyé náà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá lẹ́yìn rẹ̀ láàrin àwọn àsìkò ìtọ́lọ́ba ti di pé wọ́n fẹ́ mi sí la tán ìgbà náà tí oyún bá wà lára obìnrin ìdájọ́ náà ní ìdájọ́ ẹni tó bímọ gẹ́gẹ́ bí a ti máa ń bí ọmọ ìní pé a kírun sí ọmọ ńlá tí ó bá kú bákan náà a ní kò sí láì fi kásá olóko báyìí náà ní kò sí láì fi kí kápẹ̀ràn sóná rẹ̀ fún ẹni tó bá ní agbára àti ṣe eléyìn tí ìskọ́ọ̀tù nu eléyìn ó wá kó ǹjẹ́ yìí tó bá wá tí èsì pé ní àfọwọ́fà obìnrin ni àbá ni pé ó kù ìkan náà jẹ́ obìnrin lè wá máa mọ̀ bóyá obìnrin ni àbọ́kùnrin ni pé lòun ó àbọ́tì oyún àbí wọ́n tàmílétì oyún àwọn àfa wa àwọn kan gbìyànjú wípé nígbà tá a mọ̀ wípé lẹ́yìn oṣù mẹ́rin òun náà ni ọlọ́run tó ní kí àmàlẹ́kà ó tó lọ fẹ́ mi sí ọmọlá jẹ́ pé bífọ́ oṣù mẹ́rin kì í tí ì di èèyàn lẹ́yìn oṣù mẹ́rin ló tó di èèyàn sọ àwọn kan ní pé anything before oṣù mẹ́rin pé kò sí láì fi ń bẹ̀ so wọ́n sì lo àdéhùn ti azilu ibi pé kọkùnrin withdraw but àtàbákèsí á rí i pé azilu yìí yàtọ̀ tí mo láàrin wọn méjèèjì ni wípé azilu òun prevent kọ́ọ̀sì ni ìpè n tí ó padà di ọmọ òun ni kí kátọ̀ ó bọ́ sínú okùn ẹ̀bí màmá rẹ̀ but azilu fẹ́ stop ilé o fe block ilé yìí pé ó fẹ́ hánà bí àtọ̀ sí ní bọ́ sínú ara ìyá òun ló ń ṣe ṣùgbọ́n ìskọ́tù tẹ̀yìn ni pé abortion ní títí ẹ̀ lẹ́yìn tí àtọ̀ ti bọ́ sínú ìyá òun ni abortion fẹ́ ló fẹ́ ṣe tí wọ́n pè ní abortion fẹ́ prevent ó fẹ́ disturb okùnfà reason kó má fi emanate ni ó yàtọ̀ sí ti ti azilu tó túmọ̀ sí pé ní deduction àti extend di ìdájọ́ azilu ìdájọ́ withdrawal sí abortion rà yí pé kò mú un tó rárá kò sí àtọ̀mẹ́ láàrin méjèèjì yàtọ̀ bẹ láàrin abortion àti eh, withdrawal so wọn ò jọra wọn ah, ṣùgbọ́n yìí ń taba ń ṣàlàyé pé torí eh, eh, abortion mẹ́ta náà la lè pín sí ìpín àkọ́kọ́ lẹ́yìn oṣù mẹ́rin gbogbo ẹnu àwọn àfa àpapọ̀ wípé ní tí ò bá sí reason cogent reason táwọn onímọ̀ onímọ̀ ṣègùn mùsùlùmí ó kéré jù méjì

àwọn contemporary muslim scholars ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbà wípé tá a bá rí ó kéré jù àwọn mùsùlùmí yálà ọkùnrin ni àbóbìnrin kò sí àtọ́ láàrin méjèèjì kó dà jẹ́ pé ní onímọ̀ nípa ìṣègùn eh, òyìnbó àbí ìṣègùn eh, ìbílẹ̀ àbí ìṣègùn table number wí ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n jẹ́rìí sí wípé bá a bá gbé ọmọ yìí kó nu ya rẹ̀ yà ó kú eh, àfi kó e yìí ni pé pwd two náà ni so either ká gbé kú kí ọ wà láàyè àbí ká má gbé kú kí ọ kú ìkànnì méjèèjì gbọdọ̀ ṣẹlẹ̀ sàǹfà ni pé even lẹ́yìn oṣù mẹ́rin gan alẹ́ àbọ̀tì irú oyún bẹ́ẹ̀ so wọ́n sọ operation fún ìyá òun ó gbé ọmọ kú nínú nínú ìyá rẹ̀ yálà ó dára lójú wípé ọmọ ó padà yè àbí kò ní yè torí pé a sì ní certainty yìí tó high wípé ìyá ọmọ wà lẹ́mìí ju certainty ti ọmọ lọ wọn ó bí láyé wọn ò bí láyé ọwọ́ lọ nìkan ni. Kani, yìí ń wà so then wá kó èyí tó yẹ pé ní láàrin before kó tó di oṣù mẹ́rin ni kó tó di oṣù mẹ́rin náà náà tó wá pín sí méjì lẹ́yìn ogójì ọjọ́ àkọ́kọ́ yìí ni pé tó bá ti lè wọ ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì sí ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ǹjẹ́ ilé taminate àbá ilé taminate rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní pé a lè taminate rẹ̀ pàápàá jùlọ tó bá ti kúrò ní stéèjì tó bá ti kúrò ní stéèjì Eh, alakọ ni pé ẹsẹ̀jì ẹsẹ̀ kíkí tó ti ń di mọ́rọ́gà tó ti ń di bíi báàsì ẹran eh, àwọn oníṣègùn ìbò gan jẹ́ pé pé tó bá ti ń dé stage náà pé ó ti ń develop so kó máa kó máa kó máa take shape ní òkú ìní pé ká máa rí apá ká máa rí orí ká máa rí ojú òní òkú so ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ eh, àwọn fúnpa àwọn jórìsì mùsùlùmí náà pé ní eléyìí òun náà yìí pé a so di stage ẹlẹ́ẹ̀kejì stage ẹlẹ́ẹ̀kẹta òní tó bá sì wà ní àtọ̀ ìní pé within the first forty days láàrin ogójì ọjọ́ àkọ́kọ́ àrímọ́ àwọn scholars náà tó sọ pé ní eléyìí náà a lè a lè flush ẹ̀ out kó nínú ìyá nítorí pé ní notifa gangan òun gangan náà ní ìpìlẹ̀ ìdá ẹ̀dá ọmọnìyàn so n táwọn afáàsùn bọ́ tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadithu pápájọ lọ hadithu Hudhayfa ibn Asad ìtàkàlánà àti hadith ibn Mas'udi mi àtàwọn ń sàlàyé fún àti gbogbo àwọn hadith yìí fẹsẹ̀ rìn lẹ̀ ibn Mas'udi ń sàlàyé fún wa wípé ní ó ń ṣe ọlọ́run anamisa lọ́ra sálà sọ wípé láàrin ogójì ọjọ́ àkọ́kọ́ ìtàwọn pé ní jùmọ̀ kálukọ̀ fìbá tí ni ó mi pé ní wọ́n fi kó o jọ tàṣí ni pé yóò tọ́jú gbogbo pààtì ara màmá rẹ̀ àwọn ní pé láwọn àwọn àsìkò yìí ọlọ́run wà àwọn màláìkà tí wọ́n wà ní ìcháàjì ìdẹ́ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ó sẹ́ǹdì wọn sí inú rahim pé kí wọ́n lọ gbogbo àtọ̀hún lẹ́yìn tó bá ti tọ́ọ̀tì ara tán kí wọ́n wá kí wọ́n mú dání wọ́n wà á bi ọlọ́run ọba subhanahu wa ta'ala ay rabbi amukhalaqatun am ghayru mukhalaqa ọlọ́run ṣé ká dá eléyìí ká sọ ọ́ déèyàn àbí ká má sọ ọ́ déèyàn ọlọ́run wà fún wa lẹ́sìn pé ní mukhalaqa ẹ̀ sọ ọ́ déèyàn ní pé dáàdì eh, forty days pé àbí kọ́nà wá pé ní ghayru mukhallaqatin à eléyìí kò ní déyàn ẹ má jọ déyàn so àníbàrà sáà pé ní fàyèdà ó wá damun tulqi rahim pé ẹ̀jẹ̀ tá a máa ń rí táwọn sọ pé ní oyún wáyé lára obìnrin pé ẹ̀jẹ̀ wáyé lára rẹ̀ ìtàwọn màlẹ́kà tọ́lọ́n sọ́fọ́n màlẹ́kà yìí pé ní eléyìí ẹ má dà so ẹ destroy rẹ̀ so wọ́n destroy rẹ̀ tó túmọ̀ sí pé ní forty days àkọ́kọ́ eh, faith ọmọge kò tí wà certain so tí o bá ti wà certain ẹ jẹ́ pé kò sí láìpẹ́ ká tó náà mọ̀lẹ́kà gálẹ̀ destroy rẹ̀ so do àwọn pẹ́lú mọ̀lẹ́kà bá fẹ́ destroy rẹ̀ pẹ̀lú permission látọ̀dọ̀ ọlọ́run ọba ni so tọ́lọ́ bàbá wọn pẹ́lú ayé rùmọ̀ kálápà làwọn tó destroy rẹ̀ so asáàrí náà wọn a jẹ́ pé taba wo owó juristically nínú ẹ̀sìn náà fi kì í yà wípé ìgbà tí ò tí ì di èèyàn àlè àmì kò sí láìpẹ́ láti láti flush out láàrin forty days àkọ́kọ́ níta tó lè fi sọ̀pọ́tì opinion yìí ó ní hadithu atharu àbí hadithu rifa'a ó gba atharu kan wá wípé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu àti Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu àti Az-Zubair ibn Awam kọ́lá àwọn àgbà sàbí lónà àti Sa'd àti wá ní pé wà khalqun min sahabati nabi sallallahu alaihi wasallam àtàwọn òǹkà míì náà ní àwọn sàbí nabi sallallahu alaihi wasallam tí rifa'a ò dákọ̀ ó ní wọ́n jòkó ń jọ kan àná wọn ń sọ wọn ń discourse eh, al-azilu ni pé eh, kí ọkùnrin ó withdraw kó lára ìyàwó rẹ̀ tí wọ́n ń discuss pé ǹjọ́ tọ́ àbí kò tọ́ àti pé eh, tí wọ́n bá ṣe ń bọ̀ ni ó ṣe àwọn sàábí mẹ́rin ní tàdá pàtàkì àtàwọn tó ń bẹ̀ tá àtún mọ iye wọn ẹnu wọn kò wí pé kò sí láìfí láti ṣe azilu rìfá àwọn á ní pé inú àwọn táwọn jọ jòkó ń gbà náà nínú ìjòkó wọn ẹnìkan wá ní pé ṣùgbọ́n àwọn míì ń bẹ inú àwọn sàábí náà táwọn máa ń rí azilu sí wáàdù wípé ìtukúrán sọ wípé ní wáyé ìdálímọ̀ owó dátò só èlà ti bí ayé zambin kò láti pé wáàdù ni pé kéèyàn ó pa ọmọ láàyè yálà kó tó dáyé ni nígbà tó bá dáyé tán pé àrínà àwọn sàábé náà tí wọ́n rí azilu sí wáàdù alì rọ̀gẹ́lọ́ta aláwa ni wọ́n pe rárá azilu yìí ṣe wáàdù torí pé kè tí ìpáàsì through sẹ́jísì méje yìí tí kùránì surat muminun dákọ̀ nínú aya twelve to fourteen pé gbogbo anything tó bá sì below sẹ́jísì méjèèje òun kè tí ì di kò tí ì di èèyàn ntí ali wí rọ̀bí ọlọ́ta aláníwò tó ń wí nù ọmọ rọ̀ rọ̀bí ọlọ́ta aláníwò sọ pé ní sọ̀dáàkà àbùkọ́ kàlọ́hù dàkàrà òdodo lọ́sọ̀ọ́

a lè terminate ẹ̀ nítorí báyìí lè mú support ilé àjẹ́ pé yóò support kí kan flush out to uh, uh, mọ̀níyù náà nígbà pé ní ohun òtí àkọ́kọ́ tí di fètè òtí wà ascertain títí tó fi di pé ó wọnú ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì àbọ̀wọnú ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta so ní àwọn issue tí uh, ta discuss ní àná ònù um, bákan náà lára àtẹ́lákọ̀ ìskọ́tù nínú a tó tún jẹmọ́ bẹ́ẹ̀ ò ní ìpínbọ̀ wà lẹ́ẹ̀dà rapasọ̀lẹ́ iná náà ìpínbọ̀ olóbìnrin tó lè látọ̀ lè bà wípé ní ó ti bímọ àbí ó wà nínú ìdájọ́ ẹni tó ti bímọ sọ̀rọ̀ pé ní tó bá ti di lẹ́yìn oṣù mẹ́rin ni oyún tó wálẹ̀ àjẹkúrò obìnrin bẹ́ẹ̀ ó ti mọ́ra náà nù so ó ti kúrò nínú ẹ̀dà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtàwọn afá máa ń pè ní ọmú alwaladi ọmú alwaladi ò ní láyé ìjọ́un nígbà tí àwọn mùsùlùmí máa ń ní agbára àti àti jagun ẹ̀sìn tán bá kó àwọn ẹrú yálà ọkùnrin àbóbìnrin ni ọmọ sábà pín láàrin àwọn tán lọ jagun ẹni tí ẹrú obìnrin bá kángun sí ọ̀nà ń pè ní mílíkùlì yẹ̀mí tẹ́rù obìnrin bá kángun sí so ó ní ẹ̀tọ́ ní àwọn ẹ̀tọ́ tó ní ni pé inú kó sọ di ọmọ kó fìrì rẹ̀ instantly pé kó sọ di ọmọlúàbí àbí kó má sọ di ọmọlúàbí kó sì kó maintain yìí pé ní ẹrú náà ni so ẹrú sì ní Islam allow ẹni tó ní ẹrúbìnrin wípé kó mọ ní àṣepọ̀ pẹ̀lú pẹ̀lú ẹrú bẹ́ẹ̀ so ó sì ní ìwọ̀n náà tó wá pín sí méjì inú kó jẹ́ kó fẹ́ kó bímọ àbí kó mọ̀ ní pé ẹrú wọn bímọ so méjì ni islam gbà láyè tí o bá fẹ́ kó bímọ kọ́ pé yóò kàn mọ àjọ ní àtọkọ pẹ̀lú àlásán ni islam gbà láyè bẹ́ẹ̀ fáyẹ pé ni yóò bímọ islam gbà láyè àyè bẹ́ẹ̀ ọ̀tọ́ bá ti lè bímọ fún olówó òun ó ti di umul waladi ni pé ó ti kú òní ẹrú so even though kò tí ì di ọmọlúwàbí pánbélé ó ti kú òní ẹrú ọmọ òun yóò sọ di ọmọ tó oyún tó ní òun tó bá padà bí ọmọ òun ọmọ òun padà sọ di sẹ̀mí ọmọlúwàbí so ara ìtumọ̀ táwọn afáà fún alamatu sáà tá nàbì sọ̀rọ̀ sálàmù yìí pé ní wà á ń tẹ̀lé dalẹ̀ amatu rọ̀bátà ha wọn lára ìtumọ̀ rẹ̀ wọn lára ìtumọ̀ rẹ̀ nù because tí ẹrú bá tẹ̀lé bímọ ọmọ tó bí òun ó ti mú ó ti múfẹ̀ kúrò nípò ẹrú kìí ṣẹrú mọ́ ìní pé bàbá ẹni tó fún lóyún tó bímọ fún kò lè ta kò sì lè bùn yàn mọ́ so yóò sì máa ní àwọn ẹ̀tọ́ kan látọ̀dọ̀ rẹ̀ ká ẹ pé ní kò ní ní ẹ̀tọ́ ìjẹ́ ìyàwó ìní pé tábà máa ń sọ wípé ní kísímà ni ìpín oorun ni àbí náfàkọ ìnáwó ni àbí kó kísíwà ìfun lásọ ni àbí sókúnà ìfun nílé ni wọn eléyìí kò ní ṣe ọ̀ràn yẹn torí kékeré tí ìdí fúl ìyàwó until tí ọkùnrin ó fi sọ wípé ní ó da ohun tí àdìmítì rẹ gẹ́gẹ́ bíi fúl ìyàwó fà ti di fúl ìyàwó ti di automatically fúl ìyàwó nù so kò sì require pé wọn ó so yegi so because ó transform ẹ sí ìyàwó Eh, yìí ní ilé yìí wọn àjẹpọ̀ ti dìyàwó pátápátá gbogbo àwọn ẹ̀tọ́ tí ìyàwó máa ní pátápátá lórí ọkọ òun padà máa ní àmọ́ tí ò bá tí ì sọ́ dìyàwó eh, kò tí ì ṣe kò tí ì ṣe léyìn now àtàsọ nísìnyí wípé ní the moment tí obìnrin bá ti lóyún kì í ṣe pé dandan ni kó bí eh, ọmọ láàyè tó bá ti lè ní oyún tó ìbá wá wálẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin àtijọ́ lẹ́yìn oṣù mẹ́ta ti fẹ́ ẹ̀mí sí ọmọ ńlá tóyìn bá padà wá wálẹ̀ irú obìnrin náà bẹ́ẹ̀ ó ti di ọmọ wa ládìnnú yóò mú wáyé pé lọ́mọ tí tí ò wá láàyè ọ̀tọ́ sáà ti bi lẹ́yìn bàtà ti fẹ́mi sí la ṣẹ̀rí àzùmù wípé ní ṣẹ̀rí àgbà wípé ní ó ti di wáládùn náà nà bìtálì àmà pé ní ó mú wáládì so ó ti kó ní ẹrú pọ́nbélé ó kà kó díẹ̀ kó wọnú ìjẹ́ ọmọ ẹ̀dá ènìyàn so ìyún ó méjì eh, eh, bákan náà. Eh, rẹ̀ gbàtà sọ lẹ́ẹ̀kan sọ ẹ̀wọ̀n bínú a sọ nípa ìsikọ́tù ok láti sọ lọ́wọ́ nísìnyí wípé ìdá ńgbọ̀n ló tó di wípé ni yóò sọ ẹni tí wà nù ẹ̀dá di ẹni tó lẹ́tọ̀ọ́ gbọ̀n ni ó tó sọ ẹrúbìnrin di ìyá ọmọ so níbi apàkíyèsí kékeré kan nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà ń pe ìyàwó wọn ní ìyá ọmọ mi ìyá ọmọ mi eléyìí ń kò inú ṣẹ̀ríà kò kún tó torí pé ìyá ọmọ inú sẹ̀ríà ó ní ó ní ìtumọ̀ ó mú olùwádìí láti ṣàlàyé òun yìí pé ẹrúbìnrin tí ó bímọ ọmọ àmì ọmọ tó bí òun ó yóò sọ ọ́ di ẹni tí tí èsẹ tí ó ti kú lẹ́rú ẹrú ti kú ní ọ̀ràn rẹ̀ so lóòkè tí ìwọ inú ìyàwó kan tó ti kú ní ẹrú so bá wá pé ní ọmọ ìwáládìí ìtumọ̀ náà ni ìyá ọmọ táwa pé ní ìyá ọmọ mi nílẹ̀ Yorùbá nílẹ̀ èdè Lárúbáwá ọmọ ìwáládìí ni à so bí bí ẹnìkan tí èsè yorùbá tí èsè yorùbá bá pẹ̀lú yorùbá alárúbáwá kan tó ti pẹ́ńlẹ̀ nàìjíríà pọ̀ tó gbọ́ yorùbá tó jẹ́ pé ní fàkíù ni àáfàá ni tó ń bá gbọ́ tí yorùbá kan tó pé ní ìyá ọmọ mi ni sẹ́mọ̀ lárúbáwá lòun ó sì ń bá lọ́ba títí dì sí náà pọ̀ tó gbọ́ yorùbá náà sẹ́mọ̀ tó tí ó túmọ̀ sí lọ́dọ̀ ẹni pé ní ìyá ọmọ mi ni tó ní pé ní ó mú àlùwáládì so ìrọ̀ ẹni bẹ́ẹ̀ lè bèrè pé ó mú àlùwáládì pé ṣé àmọ́ ni tẹ́ẹ̀tẹ́lẹ̀ ni pé ṣé ẹrú ni tẹ́ẹ̀tẹ́lẹ̀ ni torí pé n ti ṣẹ̀rí àgbà ní òmùwáládùnú so lára àwọn àkéèsí pé ní ìyàwó ẹni ìyàwó ẹni ni kìí ṣe ìyá ọmọ wa náà ni ọ̀tá ní pé ní ìyá ọmọ mi ìyàwó mi káwà yìí so lára àwọn àkéèsí eléyìí nù then lẹ́yìn eléyìí nǹkan tó wà wá kó ok àti àlàyé ìrun kíkí náà lánàá wípé lẹ́yìn bàtà bá sí la àlékírun sí irú ẹni bẹ́ẹ̀ lánàá bákan náà a lè sọ lórúkọ bákan náà tí agbára bá ń bẹ a lè pẹran fún un gbàgbé pé ní eh, ọmọ ni ó ti di ó ti di ọmọ ó wá ku ìbéèrè kan táwọn ọmọ sábà bá ń béèrè lọ́pọ̀lọpọ̀ ìgbà tó eléyìí á sì fẹ́ kí àwọn brothers wa tán wà ní health eh, eh, centers kí wọ́n enlight wa mọ́ lórí lórí rẹ̀ ká tún gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé mi lọ́dọ̀ tuntun wọn náà wọ́n ní pé Ah, tí àwọn èèyàn máa sábà béèrè pé tí wọ́n bá ṣe operation fún obìnrin ẹ̀ẹ́dẹ́gbẹ́ eh, pé true ló fi ló fi bímọ ṣé àṣẹ yẹn ti bá rẹ̀ pé nufasawu ni ṣé nufasawu làákàkùnrin yìí ni pé eh, eh, ẹ̀ẹ́n tí ó náà nínú ẹ̀jẹ̀ ìbímọ àbí kìí ṣe nufasa tí kìí ṣe ẹ̀jẹ̀ ìbímọ. so ah, ìyóhun ó ní oúnṣe pẹ̀lú pé ídà lẹ́yìn ìgbà tó ti pé sínú ìyá rẹ̀ ni àbí lẹ́yìn ìgbà tí ò tí ì pé òtó ti di ẹ̀yìn oṣù mẹ́rin nígbà tí ti fẹ́ tí ti fẹ́mi sí la bàtà bá ti lè fẹ́mi sí la ó ti dèèyàn náà nù so ìbáyàjẹ́ lẹ́yìn oṣù mẹ́rin ni ìbáyàjẹ́ lẹ́yìn oṣù márùn ni oṣù mẹ́fà ni oṣù méje ni nínú iṣẹ́ àgbà pé ní ẹ̀ẹ̀kan náà ni ibi tí yìí tí wọ́n wá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wa nínú fíkìú ni wípé tààrífù definition fíkìú Eh, sorry definition nífàsì ẹ̀jẹ̀ bímọ nínú fíkì ni pé dámù kan ni gẹ́gẹ́ bí haibọ̀ náà ti ń jáde látara ibi tí ọmọ máa ń gbà jáde ó sì ní oníkọ́lọ̀ ó sì ní ódọ̀ ó sì ní àwọn àlàmọ́tò yìí ni pé fíjọ́sì tí ṣẹ̀rí àlàkalẹ̀ táyé sóná àlàkalẹ̀ pé a máa fi ń dá ẹ̀jẹ̀ ìbímọ mọ̀ ṣé ẹ̀jẹ̀ bímọ yìí tán bá ṣe operation fún obìnrin ṣe mọ̀ kò láìkílè àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà sọ pé ní kì í ti pọn dandan ni kẹ́kẹ́ ẹ̀jẹ̀ jáde láta ojú ara rẹ̀ kò tó jẹ́ ó sì ti kẹ́jẹ̀ jáde níbi tán ti tán ti kọ́ ti tán ti gbọ́mọ jáde lára rẹ̀ ṣé ẹ̀jẹ̀ tó bá wá jáde níbi tán ti gbọ́mọ jáde òun ṣé ẹ̀jẹ̀ nùfàsáwò ni ẹ̀jẹ̀ bímọ ni àbẹ́jẹ̀ operation so gẹ́gẹ́ bá a sì mọ̀ wípé ní àwọn àfáà máa ń sọ kíní kan wípé ntí àyà kúránì wí fásitì àlà zikiri nkúntún látàlà múnà kì í ṣe àwọn àwámù nìkan ni àfáà náà níbi àwọn kankan tó pé ní ó nídìí kó náà ó béèrè àlàyé lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń parí òun ó béèrè àlàyé ni so nínú ẹ̀ ní medical practice wà nínú ẹ̀ ní banking and finance wà àtàwọn oríṣiríṣi ìdájọ́ mi tó yẹ pé ní ó ní òun ṣe ká mọ kí ni ń so àmọ́ bóyá àwọn onímọ̀ṣègùn òyìnbó bóyá àwọn náà ní different opinions lórí wípé ní ẹ̀jẹun tẹ́jẹ̀ ìbímọ ni àbí kìí ṣe ẹ̀jẹ̀ ìbímọ pọ̀ntà ọ̀pọ̀lọpọ̀ máa sábà fi dáhùn lọ́nà ni pé ní kán padà reverse sí hospital ti ṣe operation fún wọn ká lè béèrè pé ǹjẹ́ rẹ ẹ̀jẹ̀ ṣẹ́jẹ̀ ìbímọ ni tó nípa ẹ̀jẹ̀ ìbímọ ni àjẹ́ pé ní orú obìnrin bẹ́ẹ̀ yóò àzúmọ̀ rẹ̀ pé ní òun bímọ náà nù àjẹ́ pé ní nọ́fà sáwò ni ẹ̀jẹ̀ so yóò stop o eh, ẹ̀jẹ̀ bá dá yóò wẹ̀ yóò sì máa ṣe nǹkan tí Eh, tó yẹ kó ṣe bí ó bá yìí tí ìdá jẹ́ pé ní ó sì wà nínú eh, nùfàṣáwò rẹ̀ nù so ló jẹ́ pé ní àwọn brothers and sisters àwọn àtàwọn mothers wa náà kan wà ní eh, medical centers wọ́n lè enlighten wa ní orí eléyìí ẹbí wọn bá wá lónìí bàtà lọ́nà bá ní kan padà wá náà insha Allah pé ó wà hanginu. so àti parí abala ìdẹ́ẹ̀dá àti bọ́lọ́run sí ń kó jọ sínú ìyá wọn wọ́n fa abala kejì tí àwọn sáàtò béèrè lánàá wípé abala fàwọlẹ́bí fàwọlẹ́bí fàwọlẹ́bí fàwọlẹ́bí la ilaha illa huwa òun fi ọlọ́run ọba búra Ibn Mas'ud ní pé òun fi ọlọ́run mo fi ọlọ́run ọba búra kátó sọ pé bí Ibn Mas'ud lórí bẹ́ẹ̀ ni bóyá òun ṣe ọlọ́run lórí bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam so ó wá sọ àdìsí òun wípé níta àdìsí òun náà ni wípé ní gbogbo bá ṣe wà láyé yìí àlámà rí wa ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba àwọn ò mọ̀ ọlọ́run nìkan ló mọ̀ ẹni tí ó yẹ tí ó wáyé wá sí rédíé tí ó sì kú lórí dáadáa náà ọlọ́run ló mọ̀ ẹni tí ó wáyé tẹ́ pé ní yóò máa ṣe dáadáa láti àárọ̀ ọjọ́ rẹ̀ tí wàá kú díẹ̀ tí eku tí ó padà di nǹkan míì ọlọ́run ló mọ̀ ẹni tó yẹ pé ní gbogbo ọjọ́ ayé rẹ̀ aburú náà fi ṣe tí ò ní yípadà ọlọ́run ló mọ̀ ẹ̀tọ́ yẹ pé ní yóò máa ṣe aburú láti àárọ̀ ọjọ́ rẹ̀ tó bá sì di ìrọ̀lẹ́ ọlọ́run ní kókó change yóò sì máa ṣiṣẹ́ dáadáa ọlọ́run nìkan ni ló mà tó àwọn àhàrí tó bá pọ̀ tó wá láti irú àwọn àhàrí tó bá tó gbogbo ẹ̀ náà gẹ́gẹ́ bá ti sọ ó ń bẹ ní abẹ́ kádàrá ni àwọn àlàyé táwa lè ṣe lábẹ́ eléyìí ó ní pé àkọ́kọ́ ni wípé ṣé àkọọ́lẹ̀ tí a ní tí màlẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ pa màlẹ́kọ̀ọ́ lásìkò kan kọ nínú oyún ìyá yìí ṣe ìṣèdí ṣe pẹ̀lú kálukú àkọ́kọ́ al-maqadiru sabiqa inda khalqil khalaiq kó tó di pé ọlọ́run ti ẹ̀dẹ́dẹ̀ rárá rárá sàkàṣọ lánàá wípé ní ọlọ́run ọba kó tó di kó ti ẹ̀dá àwọn ọmọ èdè ènìyàn ó ti dá alkalam kalam gègé ọlọ́run ti dá qabla khalqi khalaiq bi khamsina alif sana pẹ̀lú fifty thousand years lọ́lọ́run ti dá yìí ó sọ pé ní octob kọ́ ó ní kí ni ó kọ kálàmù béèrè pé kí ni kí ni kóhun fẹ́ kọ ọlọ́run ni pé ní octob kullama yakun gbogbo tí ó máa tí ó máa tí ó máa ṣe láyé kọ́ tó túmọ̀ pé gbogbo tí ó máa ṣe láti láti before kọ́lọ́n kọ́ tó máa dá àwọn ẹ̀dá for fifty thousand years káwọn náà tó ròyìn tá a ti ń bẹ láyé yìí náà náà mà lẹ́ńtọ́ ọlọ́run ti kọ àwọn afáwa ni pé ṣé èyí tọ́lọ́wọ́ tó máa wá kọ náà yá òun ìsí the pẹ̀lú yìí náà ni àbí omi tuntun so àwọn kan ní pé omi tuntun àwọn kan ní pé no kì í ṣe omi tuntun pé irú ẹ̀ náà ni so kọ́dà àwọn kan tó ayé pé nínú kọ́tà tó kan eléyìí ngan tìǹú yá ngan pé oríṣiríṣi ní ẹ̀ka sọ lánàá wípé àwọn hadith mi ń bẹ tó jẹ́ kó yé wa wípé before kan tó fẹ́ mi sí ọmọ ni wọ́n ti kọ gbogbo kádàrá rẹ̀ ní sọ pé no lẹ́yìn ká tó àbí lẹ́yìn tá bá fẹ́ mi sí latán yìí pé before kó tó dé èèyàn ni wọ́n ti kọ kádàrá rẹ̀ àwọn àdísùn wípé no lẹ́yìn tó bá di èèyàn tán ni yìí náà àwọn afá sọ̀rọ̀ lórí rẹ̀ bọ̀tí tó rìnlẹ̀ ni wípé eléyìí gbólóhùn àwọn tí wọ́n gba àdísù wa òun náà ni ó yapa bíbẹ̀ ẹ̀kọ́ àdísù Ibn Mas'ud di táǹkà lọ́wọ́ yìí ó clear ìpè wọ́n kọ́kọ́ fẹ́mi sí latán lẹ́yìn bàtà bá fẹ́mi sílẹ̀ tán ọlọ́run sì wá pàmò ẹ̀láìka láti ẹ̀yẹ pé ní kó kọ ohun tí ó bá máa jẹ́ torí pé hadith mi ń bẹ tó jẹ́ pé ní gbogbo tí wọ́n kọ yìí mẹ́rin níta ni wọ́n kọ yìí náà báyìí ní yàdé ìlìjẹ̀ nínì ni ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti dá ẹ̀dá tán yíyan hadith ń clear hadith tó fi ẹsẹ̀ nílẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì wá ni pé ṣé sẹ́mu káyàrá náà ni Ibn Rajab Rajab al-Hanbali nínú tírà ni wípé ọ̀tọ̀ ni Kada àtọ̀dì tó wà nínú ìyá àtọ̀ sí nìyí tí wọ́n ti kọ́kọ́ kọ kọ́bùlẹ̀ hamsina alifasana ṣùgbọ́n ń ṣe tó but Allah alam tá a bá fojú níwò a rí wípé mi àwọn àdútò mi ń bẹ tó ni pé ní kò ní sọpọ́tì wípé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì pàápàá jùlọ Ibn Mas'ud ti gba àdìsí míì wá tó pe pé òun a rí kanú àdìsí kan tó máa kọ àkọọ́lẹ̀ yìí ọlọ́run ó rì fún àwọn sí eh, makadiru asabiqo pé kan lọ wo alikitaabu sabiq filawul mahfuz kan lọ wo wo kan wá wo ẹ̀dá tí mo fẹ́ dà yìí kí ni rẹ́kọ̀dù ẹ̀ níbẹ̀ òun ó ṣàfihàn ó ṣàfihàn kọ́ so tó túmọ̀ sí wípé ẹ̀ eh, ntí wọn ó kọ́ nù ìyá wọn is almost the same pẹ̀lú nǹkan tí eh, tó wà nílẹ̀ ọ̀lùmọ̀ àfọ̀jù ọ̀lẹ̀ ilé ń dà lọ eléyìí kì í sì ṣe nǹkan tó nira fọlọ́run ọba subhanahu wa ta'ala pàápàá jùlọ tàbá tó kàá pẹ̀lú áyà míì tọ́lọ̀ sọ wípé ní kulla yawmin huwa fi sha'n ojoojúmọ́ lọ́lọ́run ọba ń ṣe ló nínú ètò rẹ̀ so ah, but ìkíní kejì rẹ̀ eh, nínú eh, nínú ìtọ́kàn eh, àwa samara khilafu yìí ni pé ní kí n la fẹ́ benefit lára khilafu yìí kò pọ̀ púpọ̀ báyìí pé iṣu akádàrá lápapọ̀ látòkèdélẹ̀ iṣu tó ní í pẹ̀lú ká níbìlífù ni kì í ṣe nǹkan tí onímọ̀ ká lè deliberate lórí rẹ̀ tiwa tó kàn wá ní pé ní ká gbàgbọ́ bọ́lọ́run ti ní kí ká gbàgbọ́ ọ̀tún sábà máa ní pé ní kádàrá ń bẹ àkọọ́lẹ̀ sì ń bẹ tìlẹ́ olùmọ̀ àfọwọ́sì ń bẹ ìtọ́lọ̀ ń kọ nù ìyá ń bẹ bákan náà èyí tí wọ́n yé ọlọ́run tó máa ń tún moderate nínú lẹ́lẹ́tọ̀ kọ́dírì ní gbogbo ọdọọdún òun náà wà níbẹ̀ so ọlọ́run bá sì ní subhanahu wa ta'ala nu'minu bihi nítorí kan wá ní pé ká gbàgbọ́ pé gbogbo ń tá a àti tàkọ́kọ́ àti kejì àti kẹta kágbà pé bó ṣe rí náà nù a sì ní béèrè wípé ní òkè ìfò báwo ni lára nǹkan tí táwọn alùsọ́nà máa ń pè ní wípé ní àmì rúhà kàmájà àti bá ṣe kà fún wa bá láti gbàgbọ́ láì ní kwẹ́ṣà àbí ká béèrè béèrè ní lórí rẹ̀ mọ́tàbí alùsọ́nà tí wàjàmá ò ní eléyìí ẹlẹ́ẹ̀kejì wá ní ìbéèrè tí wọ́n béèrè lánàá àríkanú hadith ibn Mas'ud mi pé àwọn àhàdíìsì ó pọ̀ táwọn àbí jẹ́ kọ́ ya pé ní al-ibratu bil khawatimi gbogbo táwọn ti láyé yìí kọ́lọ́ àbẹ̀lọ́ kọ́lọ́ kọ́lọ́ àpọ̀jọ́ kọjọ́ ká láti bàtàn dáadáa àti bàtàn ló jà jù so kábẹ̀ látàárọ̀ ká gbé láàárọ̀ lọ́sàn-án kó sì máa da títí dìrọ̀lẹ́ náà àfi ká láti bàtàn dáadáa àdéhùn yìí ń tó pọ̀ rẹ́gẹ́dẹ́ ó wá sọ àwọn sàbíjọ́ kan wá ní pé tọ̀ fàfímẹ̀lì amal lè wáyà kanu fàfihàn amal tó bá rí bẹ́ẹ̀ tó kí á ní àgùrọ̀ máa ṣe kìrà àti kátó máa ṣiṣẹ́ sí ìwádà bí wọ́n sọ pé ní mímọ̀l amal tó bá wá rí bẹ́ẹ̀ kí lágbọ̀lẹ̀ tó máa ṣiṣẹ́ sí àtàwọn àhàrísì tó pọ̀ bẹ́ẹ̀ bọ̀tán bá ti béèrè ìbéèrè yìí in tó ń ṣe ọlọ́run ọba sọ̀rọ̀lá àti ọlọ́run afẹ́dá náà ni pé ní ẹ̀ẹ́màlú ẹ̀ máa ṣiṣẹ́ ti yín o fàkúlón mùyẹ̀sàrún lè máa kọlẹ̀ kọlẹ̀ gbogbo ń tọ́lọ́run bá ti kọ́ mọ́dẹ́ nìyẹn lọ́lọ́run ó sì fún un so àmọ́ wá rí wípé inú alukuraan náà tọ́lọ̀ bàbá ń sára wípé ní òun fún àkàtà àlìjáná bìmá kóńtún tààmàlónì òun sì báyìí fún àwọn kan bìmá kóńtún tààmàlónì tó túmọ̀ sí pé ní tẹ́tà ń ṣe yín náà ní róòlù tó ń plè nínú àtibàtàn wa ìyóò kàn máa wá a máa ṣiṣẹ́ a sì máa wà ní gẹ́gẹ́ bí àwọn afáàtì máa sọ pé ní báyìí nílẹ̀ káwọ́fì wọ́n rọ̀jà ta kírun dé lónìí kódà ọlọ́run gbọ́dọ̀ sọ wá sínú iná òmí ní ewì bẹ́ẹ̀ àmọ́ àbẹ́lẹ́ àni pé àbẹ́lẹ́ kọ́lọ́n kó sá gbà lẹ́sìn fún wa náà ni kọ́lọ́n kó jẹ ká bá níbi tó lérè sọ̀rọ̀ jáwù nù a nínú ọ̀jáwù pẹ̀lú ògbọ́dọ̀ ọlọ́run gbà ní lẹ́sìn fún wa so ìyíùn ni ọ̀rọ̀ jáwù táàmù àní àmọ́ wípé àní ṣiṣẹ́ àmọ́ ṣiṣẹ́ torí pé iṣẹ́ ó ní oúnjẹ nínú àlámàrí wa láyé níbí àti ní ọ̀run alkiyama then ká tó pèrún wọ́n wá ku ẹ̀pẹ́tà sọ nísìnyí pé ní kí lámà ti jẹ́ fún àìsàn aláàmà pé àdéhùn kan náà ń bẹ àdéhùn tí ibùnà àbáṣe pé tí ànábìjẹ́ kó yé wa pé ọlọ́run ọba máa mà fún wa níyọ̀ǹda rẹ̀ àṣì ráìtì fún wa pé ní gbogbo ntọ́lọ́run bá ní kó sin lọ́run ọba kú pẹ̀lú ògo ọlọ́run ọba àlìjánà ni ẹ̀san rẹ̀ lágbára ọlọ́run ó sì bí pé sékò wọn wá ìròdùnú lílé yìí inú tiẹ̀ dùn sékò náà ó fún àwọn ìkọ́ǹpáàsì ìròdùnú yìí sáwọn èèyàn ní má ṣe bẹ́ẹ̀ torí káwọn yìí kálíbà máa ṣiṣẹ́ yìí náà ni kálíbà máa kírun kálíbà máa gbàwẹ̀ kálíbà máa yọ zaka kálíbà máa kálí so náà ni àjẹ́ pé ní àdéhùn tàbá ká kún àdéhùn yìí a máa rí i pé ní àníkàṣiṣẹ́ yìí iṣẹ́ lára àwọn náà ni àwọn afáwọn máa ń sọ wípé ní n tó bá di ọ̀rọ̀ kádàrá kódà ní mọ́tàbà àlùsọ́nà ni pé ní kéèyàn má dìbètì rẹ̀ ìní pé kéèyàn má máa káwọn máa dá sọ̀rọ̀ kádàrá kákàǹgbà yìí pé ní ẹ̀rí wọn náà sì ni wípé ní Madina àwọn kan wá wọ́n wá láti Kúfà ìyẹn Iraki tòní so lẹ́yìn Kúfà sì ní gẹ́gẹ́ bí Nàìjíríà náà ni open community ni kò sí limitation pé nǹkan tó wà lè sọ nǹkan tó lè sọ ní àwọn ọgbà bẹ́ẹ̀ so àwọn ọmọ wa ń dìbìtì lọ́rọ̀ ọ̀rọ̀ kádàrá ẹnìkan wá ń bẹnu àwọn ará Kúfà náà tóun náà nípa táwọn sọ yìí òun ti kanú àdìsù pé èèyàn gbọ́dọ̀ máa dìbìtì lọ́rọ̀ kádàrá wá ní gbogbo ọ̀tọ́lọ́n bá ní kóun ó sì fi sí ti Medina òun ó bi àwọn tán sẹ́kù náà àwọn sàábẹ́ Ànábì sallallahu alaihi wasallam ńgbà ọlọ́run ó ṣe gbàrà tí wọ́n Medina jọ tó wọ Medina Abdullahi bin Umar ló kọ́kọ́ rí Abdullahi bin Umar radiyallahu ta'ala anihuma ó sì bínú yorùbá ní pé n ti ń dunni nípọ̀ nínú ọ̀rọ̀ ẹni n tó bá wá ga kì í ti tó kọ́kọ́ béèrè nu ẹni kí ni Umar fi dá lóhùn ó ní akhbiruhum sọ fún àwọn yìí ń tá máa ń jòkó tá máa ń debate ọ̀rọ̀ kádàrá wípé ní inni minhum bari'un wa hum minni bura'a pé èmi Abdullahi ọmọ Umaru àtàwọn tó ń rí òun àyèsè kan náà o àwọn náà sì ṣe ara mi torí pé ní ìntàní sọ̀rọ̀ sálọ̀ nǹkan wa ni pé ní káwọn máa dá sọ̀rọ̀ kádàrá ibi tí bá ti ń debate ọ̀rọ̀ kádàrá kéèyàn dìde kúrò níbẹ̀ so kágbàgbọ́ ni nínú àwọn articles of faith ni pé ní al-imanu bil-qadar khairihi wa sharrihi àmọ́ ká máa dìbò ti pé ah, ẹ ńgbà tó lọ́mọ yìí pé ní gẹ́gẹ́ àmọ̀tázílà àwọn ọmọ ńgbà tó sàfọ̀rọ̀ láti lẹ́nu ọlọ́run á ní ọlọ́run ò ní ráìtì kó fi ẹni tó bá kú sí kèfèrí kó fi wọná kí sàfọ̀rọ̀ la àwọn ní pé kí ni ọlọ́run bá ń wò tó fi ń ṣe kèfèrí tí ò fẹ́ pé a má ṣe kèfèrí o ó yẹ kó di mùmínì ni ìgbà tí ọlọ́run ò ti tí ò ti gáìdì ẹ̀hún kọ́lọ̀ tó wá pọ́ níṣẹ́ lórí rẹ̀ so kí sì ló bá wọn débẹ̀ lára kádàrá náà ni so ni ló bá wọn débẹ̀ bẹ́ẹ̀ tá bá padà tó bá pẹ̀lú tó insha Allah ta'ala á ṣàlàyé kádàrá wọn á sì sọ wípé ẹ̀ẹ́dàkùnmọ́lẹ̀ gbàgbé al-ihtijaju bil-qadar já lè máa lo kádàrá láti fi sẹ́rí wípé ní kí ló tọ́ fẹ́ àìpé kádàrá ni ìṣẹ́yìn láì ta'ala bismillah rahman rahim aláwọn ọgbà ah, ìdí tí àwọn àfà tán fi sọ wípé ká má máa dá sọ́rọ̀ kádàrá rí wípé eh, kódà wà nù átàrù pé gbogbo àti ìyàn bá ti jòkó tó ń dìbéètì ọ̀rọ̀ kádàrá tí ìyàn bá ti fẹ́ dìde kó ṣe la ilaha illallah muhammadu rasulullah bí ìgbà tí ń tọ̀hún tó ti kọ́kọ́ jáde kó ní islam ló fẹ́ rí torí kò sígbà téèyàn ó bá fi làákàyè jọ́ọ̀jì kádàrá so yóò fẹ́ yóò fẹ́ sún ìntọ̀ méjì bèbè kékeré tí yóò bá sọ́ra olóòfà pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn fíràkù tó wà ní Islam pàápàá jùlọ àwọn tẹ́sílà àti àwáríjù ibi tá ti ní pọ́blẹ́mù pé ká máa ka àwọn àyà alukurani tí ń tó tó tó jọmọ́ ọ̀rọ̀ ìyà pé ká fi àjẹrẹ ni àbí ká ka àwọn àwọn àyà alukurani sọ pé ní ẹni tó bá ṣe nǹkan báyìí o wà fi nàrú mọ̀kálàdùn fi àpé iná ni ó wà gbére so ibẹ̀ wọn fi làákàyè wọn fi tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ááyà yìí result ẹ̀ náà ni wípé wọn ẹsẹ̀ wọn yẹ kọ́lọ̀n kó kó kó sànù wa àwọn mọ̀tásí lágbà wípé àwọn àkàwádójú gbà wípé ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wọn gbà wípé ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú kádàrá wípé wa bí àpèjúwe ọ̀bẹ bìyẹ́dì dábẹ̀ wọn ní sìkínù ni wa bìyẹ́dì dábì ọ̀bẹ tí ń bẹ lọ́wọ́ ẹni tó fẹ́ dúran ẹni tó fẹ́ dúran ló ní kọ̀ǹtrol lórí ọ̀bẹ ọ̀bẹ ò ní kọ̀ǹtrol lórí ara rẹ̀ àwọn nípa àṣírí lọ́wọ́ ọlọ́run bá nù tó bá wọ ọlọ́run bá ló lè fi wá ṣe tó bá fẹ́ ká kírun yóò ní ká kírun tó bá ní ká má kírun yóò ní àní kírun náà ni so àwọn báyìí pé ní àwọn pínpín ayé ní pàjáde yà opposite àwọn yìí ni pé ní àpọ̀ gbogbo tí yẹn bá ṣe kò yẹ kọ́lọ́run kọ́ níṣe rẹ̀ báyìí pé ní kò ní kò ní choice kò lè kò lè decide fúnra rẹ̀ àwọn náà tó wá tó pé nínú wọn náà náà mọ̀tásí nínú àwọn kàwárí eh, jù náà àwọn yìí ń jìbìrí eh, àwọn sọ́rí àwọn eh, jìbìrí à ń bẹnu wọn sáyẹ pé no lóòótọ́ àwà lọ́wọ́ ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n a sì lè ní choice ní títí wa tá a lè fi ṣe nǹkan so àwọn méjèèjì ohun tá a sọ àwọn apín sí apín sí méjì àwọn kan báyìí pé ní béèyàn bá ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kódà kókó ní ẹ̀sẹ̀ kínkín ní mọ́tí wọ́n lè máa ó ti kóònù mùsùlùmí yìí tí ó ti yọ kóònù ìsìlámù ìṣẹ́ mùsùlùmí mọ́ àkọ́ni pé àá rárá àwọn mọ̀tázílà náà bàtà náà rí pé n tí àwọn kàwáríjù wí ó ti le jù àwọn ni pé táwọn ṣe ni pé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí tó ṣẹ̀ bóyó parọ́ ni bóyó jalè ni bóyó nǹkan mí ni àní pé àwọn ó yọ ọkùnrin mùsùlùmí ṣùgbọ́n àwọn ò ní tí admit ẹ̀ sínú nínú iná sínú kèfèrí kètìdì kèfèrí àwọn akèrè ètì manzila mi yìí ni pé wọ́n tún wọ́n hun ààyè míì fún ara wọn pé a máa pè ní manzila bẹ́ẹ̀ ni manzila tẹ́yìn ni pé ó wà ní agbede méjì ó ti kó nínú Islam àmọ́ kètìdì lu kèfèrí so tó bá wáyé lè kú pẹ́rẹ́ lórí lórí ìwà tí ò dáhùn sàjẹ́ pé ní kèfèrí ni so wọ́n jọyìn mọ̀tàsí wọ́n jọyìn àwọn àkàwárí jù fìnnárì ní lọ́dọ̀ títí wọn àmọ́ tí ò bá kú tó bá ronú pìwàdà yóò padà sí Islam so àwọn alòsánà tó wà jẹ́mọ́ àwa ro gbogbo ẹ̀rí táwọn méjèèjì yìí lò pé a ah, lóòótọ́ a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tó yẹ pé ní ìyàn bá irọ́ fàpọ̀júwe ẹni tó bá parọ́ yóò wọná ẹni tó bá jalè ládàá ni ṣùgbọ́n tó wá rí ní àwọn àmì ẹ̀rú mi tó yẹ pé ní gẹ́gẹ́ fẹ́ pẹ̀jú ẹnu Al-Qur'an sọ wípé ní ọlọ́sọ yìí máa wípé ní kólíyà ìbádìí alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo tá a ti kà lóòótọ́ a kà lóòótọ́ pé téèyàn bá ṣe zina tó bá jalè ìyà ń bẹ fún un kọ́ra lídìí sí náà náà but at the tó ń sọ fún ayé pé ní kul ya ibadiyal ladhina asrafu ala anfusihim sọ fún àwọn ẹnu àwọn ẹrú mi àtọ́jọ́ pé ní wọ́n ti tayọ àlà níbi ìṣekúṣe nígbà tí ò da wọ́n ti tayọ àlà níbi ọ̀dà tí ò da kò sí nǹkan tí wọ́n ti dẹ́wọ̀n lálábùrú pé la taqnatu min rahmatillah wọn ò gbọdọ̀ jákàmùná kó nu ìkẹ́ ọlọ́run ọba o ọlọ́run sọ reason máa pe ní inna Allah yaghfiru adh-dhunuba pé ọlọ́run ni máa ń foríjì gbogbo tí ń jẹ́ adh-dhunub àwọn àfáànú èdè lárúbá wọn sọ pé ní alifu alam tó wà ń bẹ̀wọ̀n lèlè jẹ́nsù ni kì í ṣe lèlè ahad gbogbo òran zonu gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá tí ń jẹ́ zonobu pátápátá ọlọ́run fòrí jì ẹ̀ńtọ̀n àfi èyí tá a bá wá rí ọlọ́run atọ́ fi jẹ̀mí àkún gbogbo ẹ̀ látọ̀kédélẹ̀ inna Allaha yaghfiru dhunuba jami'a so gbogbo world yìí tó kó gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ sínú pé kò sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run lè forí jìn tí ò lè forí ẹ̀jẹ̀ yìnyẹn àfi tá a rí ẹ̀rí mi fún nọ́sátò nìsà inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha tó ń pèsè mẹ́ta níbẹ̀ aláwọn ni pé gbo inna Allaha la yaghfiru an yushraka bihi bí wọn bá pa nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run níbi ọ̀nà iye ju ìpankan mi pàmò ọlọ́run ọlọ́run ní kò wọ́n ní foríjì o tẹ̀mọ̀ kódà ń bẹ nú nú àṣà yorùbá náà àwọn ará èkó ọ̀nà máa ń dásà wípé mi ò ní ẹ ẹ mi ò ní gbà so mi ò ní gbà tó iye ọ̀tọ̀ ọlọ́run náà ní pé ká má ká má pàǹkan mi pàmò ọlọ́run pàmò ọlọ́run ọba so ó sì ti wọ́ọ̀nù akalẹ̀ àmọ́ wá ní pé wọ̀yẹ́ kúrò máa dúnà dáníkà anything below kápá nǹkan mi pàmò ọlọ́run nínú ẹ̀lẹ́bọ́ wà táwọn wá fẹ́ túmọ̀ ẹnu yọ̀ọ́ ní pé àṣírìkù pẹ́ bọ ni ẹbọ náà lára àwọn àpèjúwe ẹ ṣírìkù ní kìí sẹ́kù nìkan lẹ́bọ ẹ ìpa nǹkan mi pọ̀ mọ́ lọ́run ó kó ẹbọ sínú ó sì kó àwọn nǹkan míì tó pọ̀ sínú lọ́run ni pé ni wọ̀nyẹ́ fúru máa dún nàdálíkà anything below ẹbọ òun máa ń foríjì but kìí tó wá sí general liman yasha so káàrí pàwọn kìíní àfi ká máa ka gbogbo ẹ̀ wọn èèyàn gbọ́dọ̀ mú àyà kan náà alukuran àbí hadith ẹ̀yọ̀ kan wọ́n á pé lòun ó lòun lòun apply èyí ń tàn yóò gbé báàgì tó pọ̀ àfi ká gbogbo nǹkan tá a bá fẹ́ discuss bóyá ọ̀rọ̀ rutan sọlọ́ ìlà fẹ́ sọ ni àfi ká mọ gbogbo àwọn oríṣiríṣi àyà tó wá nípa rẹ̀ ká mọ oríṣiríṣi hadithu tó wá nípa rẹ̀ hadithu ni ó sọ pé pé pé ní anabi sọlọ sọlá òun ni ọlọ́run sọ àlùfáà nìkalẹ̀ fún òun sì ló kọ́ àwọn sàábé àfi ká mọ bóòlù ó sì kọ́ wọn bóòlù ó sì gbọ́ yé bóòlù gan bóòlù gan sì á apply rẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ẹni tó bá fẹ́ dìpẹ́ǹ lórí tara ẹ̀ lásán yóò máa gbégbá gini so àwọn alùsọ́nà wàjẹ̀mọ́ àwọn wá ka gbogbo àwọn ẹ̀rí yìí pọ̀ nípa lóòótọ́ ni a rí àwọn àdílà àwọn ẹ̀rí tó pọ̀ nínú Al-Qur'an nínú súnà sọ pé níbi yàn bá wà tí ò da lóòótọ́ ó lè líìdì síná ń bẹ kò sí láì fi ń bẹ lóòótọ́ àkòsí ìdáwọ́sí ń bẹ a máa wá rí àwọn ẹ̀rí míì náà tó wáyé pé ní a ah, kì í tí yẹn bá wùwà tí ò da yìí wọn ò tí automatically tọ́ ọdọ ọmọ náà so ó ń bẹ lábẹ́ màṣíà ni àní pé ní ẹni tó wá ṣe bẹ́ẹ̀ èyí tá a mọ̀ tásílà tó sọ pé níwà ní manzila bẹ́ẹ̀ ní manzila tó yìí pé ní kò jẹ́ mùsùlùmí tàbí sọ pé kò jẹ́ mùsùlùmí tán ni pé ní gbogbo tí bá ń ṣe ń gbà náà wọ́n ní máa rẹ̀ kọ́ọ̀dẹ̀ musa dáadáa fún ọmọ tó láti yọ́pọ̀ nu ìsìlámù nù àmọ́ ti di kèfèrí àwọn alùsọ́nà ni pé ah mùsùlùmí sì ni mùmíní sì ni àmọ́ mu'minun naqisul iman mùmìnì tí ìmánì rẹ̀ lẹ òun náà ni òkèèrè pé kèsì mùmìnì náà ni kọ́lá tó bá kú ákìrùn sí ilá nígbà yìí ká ti pẹ̀lú pé mùmìnì ni àmọ́ ìmánì rẹ̀ ó ṣe kí ni ó lẹ a sì rí àdé tó sọpọ́tì àdé tó pé ní anábì ní pé sọ̀rọ̀ sọ́là àárín àwọn mòmìnì pé ní mòmìnì tó ní agbára ni kọ̀wé yìí níbẹ̀ òun ó lè túmọ̀ sí physical strength ó sì lè túmọ̀ sí spiritual eh, strength pé á nínú ìmánì rẹ̀ ìmánì rẹ̀ ó strong dáadáa kọ̀wé yìí ni ó sì lè jẹ́ pé ní kọ̀wé yìí rẹ̀ ara ló ti lágbára kò sí ìmánì rẹ̀ lè kù díẹ̀ káàtó abudari radiyallahu ta'ala anhu nígbà tó bẹ̀rẹ̀ lánàá sọ̀rọ̀ pé ní kánábì náà kó àpọ́ìntì náà ní kófò náà ṣe kìíní kan lórí ọ̀yàn alágbájá olórí takasẹ́gbè lọ yamani ìwọ lọ kófà ìwọ lọ mísọ̀rọ̀ èmi náà bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ kí èmi náà lọ iraki anábì anípa ìnáka ìmúrùn báyìí ọ̀ wíìkì àtàwọn pé ní kí ni lákọ̀bọ̀ tó nínú inú Islam sayyid al-janna òun ni principal head boss àwọn ará al-janna a rí i pé ní weakness kìí ṣe pé weakness imani kọ́ kìí ṣe even weakness ara but weakness tádùn sọ̀rọ̀ kan báyìí lóró ni pé ìgbà míì àti take a decision ìmọ̀ need radicalism mi ò bá wà radical kò lè take decision so ìgbà míì bẹ́tẹ́ pé tí imani bá sì pọ̀ ìmọ̀ ń reduce ọ̀dájú ìmọ̀ ń reduce ọ̀dájú lára èèyàn so rí tàbí dárínù so ìkànnù opposite rẹ̀ Khalid ibn Walid radiyallahu ta'ala anhu Saifullah al-Maslul a rí pé physically Khalid dùn ó kọjá bẹ́ẹ̀ ẹnìkan ò lè dún wájú ọ̀dà rẹ̀ àmọ́ tó bá di ọ̀rọ̀ faith òun náà ó lè wíkì sí ibi pé ní ó ṣe ìkàntà náà sọ̀rọ̀ sálà padà pé ah ìtọ́ ṣe yìí kọ́dà ìrọ̀ ọlọ́run ìmì òrùn alùpàlù nílé yìí o rí pé so ẹ̀ńtà afẹ́ tíra sọ ni wípé gbogbo apátápátá lè rí bákan náà so n tí àwọn aálù sọ́nà fẹ́ kó yé wa nù àmọ́ gbogbo wa pátápátá ọgbà ìsìláàmù sì gbà wá ẹni tí mo ti à ní sọ pé nígbà tí mo ti ká ní pé kìí ṣe mòmìnir mòmìnir náà ni a sì máa ṣe wá sí fún náà ni ẹni tí ń ṣe zìnà à ní sún fa sàtífíkẹ́tì ọmọ aná a sì máa nírọ̀ ọjà wípé ní pẹ̀lú ògùn ọlọ́pàá yí padà káwọn bẹ́ẹ̀ lọ́wọ́ fún náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bí ọ̀nà àlùkádàrá sọ rí nu so eh, ìtawá sọ wípé ní ìtẹ̀jájú ẹ̀dẹ̀pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tàbí fẹ́ lómi pé náà wọ́n náà wá kírun nípa síbẹ̀ náà lẹ́yìn fún wa pé ní ọlọ́run ti nípa àwọn kan bẹ ọmọ náà ni wọ́n àwọn kan bẹ màlìjánà ni wọ́n bóyá òun tó òun bóyá ọmọ náà lòun àlẹ́ ẹnìkan ti wí rí pàǹtí ẹ̀sẹ̀ wípé fisikali ní sọ wípé ní a ẹ wọ́wọ́ ẹ̀yin lọ́lọ́run kà kún èèyàn títí ẹ̀ ẹ rí òun yìí kọ́ra bọ́lọ̀ sàkùrọ̀láde bọ́lọ̀ bá fa àwọn àlìjánà gan bóyá ṣe mistake ni mùsùlùmí ni o kì ṣe mùsùlùmí gidi Sorry mùsùlùmí táàmà yìí pété àmà pé àmọ́bọ́rùn bá fẹ́ wù nǹkan táwọn ń ṣe pé àwọn kan àwọn náà sì mọ̀ yìí pé ní ó pọ́sù káwọn ti wà ní jẹ́nà bí tó túmọ̀ sí pé máa ń gbọ́ wà sí ẹ máa gbọ́ ágúmẹ̀ntì ẹ o ó nítorí pé àwọn gbọ́n wà sí wípé ní lẹ́yìn iná òun ni àlìjẹ́nà wà sẹ̀mọ̀ wà ní pé lọ́wọ́ rí dùn tọ́nà wá wí so bí ó sì rí lóòótọ́ nù lẹ́yìn àsùrátù sáà tó kàn ní iná kó sì àkàlìjẹ́nà ẹlọ́mọ̀ sọ pé ni wà ìmínkù illa waridha kò sẹ́ni tí ò ní kọjá lórí iná gẹ́gẹ́ bí hadithu Bara bin Azib radallahu ta'ala anhu arákùnrin wa ní pé àmọ́ bí táwọn hùwà abúdé yìí pé àwọn sì tún máa kọ̀ntínú ní tàwọn ni pé kọ́lọ̀ ń kọ́lé bá wa bínú ju àwọn sínú náà tó bá ta ń bínú tó bá ti bínú yóò kàn bínú tàwọn ni àwọn kan sí. yóò kàn bínú tàwọn kan bínú yóò kàn bínú àwọn kan takọ̀ àwọn kà bọ́sà àlùjánnà ni èmi tó bá ti sàkóńlá làdé so a rí wípé irú eléyìí náà nìsí ṣùgbọ́n tí ò ti sọ wípé ní òsì islam ma mùsùlùmí náà sì ni a kà máa nínú àjà wípé ní kọ́lọ̀n kó kó fọ̀nà mọ́ bọ́tà fẹ́ sọ ni pé kádàrá ní fi ń ní fi ń ní fi ń sọpọ́tì ara rẹ̀ pé nígbà tá a ti yan ẹ̀dá wí fún ìjọ kan ni pé ọ̀tí ah, wọn arákùnrin àdìtọ̀ nǹkan ó ti yí nǹkan mẹ́rin ni wọ́n ti kọ sínú ẹ̀nà ti kọ fún ìyá àkọ́kọ́ nú ní rísíkù rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ni rẹ̀ ẹlẹ́ẹ̀kẹni pé ni pé àṣẹkẹ́ àmì sẹ́yìn ṣé ní ìsìn ọ̀hún ṣiṣẹ́ àbọ̀ ṣiṣẹ́ olóhùn ṣiṣẹ́ ọ̀ ṣe dúró nígbà ẹ̀kọ́ tó máa ní ọlọ́run ti kákọ̀ọ́ arísìkì rẹ̀ kan ní pọ̀ ní ṣiṣẹ́ pé arísìkì yóò wà yóò wà dé ntọ́lọ́run ti kọ mọ́ òun àfikọ́ ṣiṣẹ́ tọ̀ ọ́ lárísìkì tó ti tọ́ tọ́lọ́run ti kọ ní òtò wá bọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ bọ́bá sùn lé lárísìkì òní wá bọ̀ bó bá rẹ̀ ọ́ ọ̀n lọ síbẹ̀ tá a bọ̀ lọ síbí tù àwọn olóhùn lọ síbí tù àwòyẹ gbọ́dọ̀ mọ́tọ́jú ara rẹ̀ síbẹ̀ ń bọ́lọ́n ṣe fi ẹnu yíhun ẹ ability àti láti bá làákà ẹ̀ sọ̀rọ̀ lọ́lọ́n ló fi fọ̀nà mọ́ so wáyà pé ká dẹ̀sọ̀ yìí lóòótọ́ ajẹ́ pé ní ìmọ̀ sórí kunkun ọlọ́padà wá lò so ara rẹ̀ ó fẹ́ dàbí ọ̀rọ̀ Khalid bin Walid ni nígbà tá Khalid padà gba ìsìlámù tó sọ arábà nàbí ni pé ní òun promise ànábì pé bóun ṣe fìtínà mùsùlùmí tó pátá wà nù kèfèrí bẹ́ẹ̀ gẹ́lẹ́ du ìlọ́pọ̀ ìlọ́pọ̀ rẹ̀ ló fi fìtínà wọn kèfèrí so táwọn dáa ni pé ní ah, a máa bẹ lọ́n àwa tọ́lọ́n bá ti ní kó fẹsẹ̀ wa lé dáadáa ní táwọn bẹ lọ́n ní astabat pé kọ́lọ́n kó kó jẹ́ ká sì wà lórí dáadáa náà títí ìlàkìyà mi sáà kódà kìí ṣe ìlàkìyà mi sáà gan nínú súnà ni pé ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a lè rí kọ́ lára ànábì Ibrahim pé a tún mọ wá bẹ lọ́n rẹ̀ náà fún àrọ́mọdọ́mọ wa tí Ibrahim yìí ni pé ní ọjọ́ nóbú ní wàbàníyà àná abdul asunam kìí ṣe pọ̀ nìkan Ọlọ́run gbé mi jìnnà sí ìpankan mi pamọ́ ọ̀rọ̀ wọn ba kódà àti ìbàdí àtàwọn ọlọ́mọdọ́mọ ọdọ́mọdọ́mọ mi so àwọn tọ́lọ́mọba ti ṣe bẹ́ẹ̀ àmàbẹ̀lọ́ ilé yìí àwọn tó bá kù díẹ̀ káàtó fún àníjákàmùnà lára wọn a sì ní pé wọ́n kèfèrí a sì ní níran kan wípé àwọn eléyìí ọlọ́run ò lè nílùú wọn mọ́ torí pẹ̀lú àwọn eléyìí ohun àdéhùn tó ń bẹ tó tó àgẹ́sẹ̀ eléyìí o mọ́nìlẹ́dì yàtà áálá àléyà mọ́nìlẹ́dì yàtà áálá àléyà àlà alfred abudi ẹnìkan bẹ tí tó rí ẹyẹ ẹnìkan tó ń wà tí ò dá nípa ọlọ́run lè foríjì wọ̀ yìí mọ́ ọlọ́run wa gbọ́ àníṣọ́lá sáwọn ni pé àláràṣà ọlọ́run sì mì fúrọ̀ tó sọ a ta ni tó ń gbéraga lórí èmi ọlọ́run tó lọ bí èmi ò lè foríjì ẹrú mi mọ́ ẹnu gbólóhùn nìkan so àwọn afáwọn sọ pé ní abẹ́lọ́n kọ́lọ́n kọ́ mọ́jà ká ní gòrúurù gòrúurù ni nínú nam akaramukumula baba ọlọ́run sàn yín lẹ́sàn rè ẹni gòrò ni pé ìkọjá àlà ìjọra ẹni lójú kí iṣẹ́ tá à ń ṣe kójú wa lójú pé àbí tá a bá dé yìí lónìí alihamudulilayi eh, ọlọ́run tó apára àti bóyá ó lè kà wá mọ́ gòrò rònú ni so eléyìí ni òní jẹ́ ká fojú bí ń ti wọ ẹlòmíì nínú jẹ́ ká fojú bí ń ti wọ ẹni tí ò tí ì tó wa tá a rò wípé àwà lórí nǹkan kan so àbẹ́ lọ́nkọ́lọ́nkọ́ wọlé àkànṣe rẹ̀ kọ́lọ́nkọ́ ṣe àlékún àánú ẹ̀ fún wa ọlọ́run yìí tí àwa ń bẹ̀ yìí ojú ọ̀nà ọlọ́run ọba ni àbẹ̀lọ́run kọ́lọ́n kó fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà náà ìlàkè yamisa àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ ọ̀rọ̀mọdọ́mọ ọ̀rọ̀mọdọ́mọ wa gbogbo àwọn àwọn ojúlùmọ̀ wa ni àwọn mọ̀lẹ́bí wa ni àtàwọn ọ̀rẹ́ wa ni táàrán ròyìn pé ní kò dé káàtó fún táǹbẹ̀ lọ́hùn kọ́lọ́n kó sàlékún mọ̀nà kọ́lọ́n kó sàlékún mọ̀nà wa o sallam ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi wa sallam. Assalamu alaikum. jazakumullahu kulla khair ọlọ́sàn ilẹ̀ sàn rè so wọ́n escape mind ni lábẹ́ ihtijaj bil qadar ká ká lu kádàrá gẹ́gẹ́ bí excuse either before kí nǹkan tó ṣẹlẹ̀ àbí lẹ́yìn tó bá ti ṣẹlẹ̀ tán so tó bá ti ṣẹlẹ̀ tán àlè àlè lu kádàrá kàgbà fọlọ́wọ́n balùkù àlè pé ní negligence ló fà torí pé hadith wà tó yẹ pé ní ahrisa alábàyàn fáwọn kàwálà tán àjẹsí ولا تقل لو أني فعلت كذا وكذا لكان كذا وكذا فإن اللوى تفتح باب الشيطان so tí nǹkan bá ti ṣẹlẹ̀ àgbà ìpẹ́tọ̀ iná lè lábẹ́ iná lè rọjì hàn dáwìnú so but kó tó ṣẹlẹ̀ a lè lo kádàrá ká fi wá àfọwọ́fà so ẹni tó bá ṣe léyìí ohun táwì fún ni pé ìmọ̀ rẹ̀ kù díẹ̀ káàtó ìmọ̀ rẹ̀ ó kù díẹ̀ kí káàtó so náà àwọn ẹ̀rí tá a sì lè fún un náà ni pé ni arákùnrin kan lè bá ní sọ̀rọ̀ sọ́lá ń jọ kan ẹ̀ẹ́sẹ̀ sì lóògùn lọ lè bá nábì ní masalasi àti sọ̀rọ̀ sálà nínú Medina ń gbọ́ wá dé bẹ́ẹ̀ ó kàn ju ẹ̀sìn rẹ̀ lẹ̀ níta ó sì wọlé tó àti sọ̀rọ̀ sálà ànábì sì ń wò ànábì wa sọ sọ̀rọ̀ sálà fún yín pé ní kó lọ so qayyid ṣèṣọ́nà lọ so ẹ̀sìn rẹ̀ mọ́lẹ̀ àwọn ní àpẹ ìní pé ìní mu'min pé òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣé ànábì tó jẹ́ kó mọ̀ yìí pé kí ní kàmí tá ń pè ní imani ànábì ni pé a pé kó lọ so ẹsìn rẹ̀ mọ́lẹ̀ náà thumma tawakkal ala Allah lẹ́yìn náà wọ́n tó gbára lọ́lọ́wọ́n ọba so kó máa náà kó máa sọ ọlọ́run di olùṣọ́àgùntàn so ìtumọ̀ ẹni wípé ìtìkádùn làsbáàbù làwọn afá ń pè léyìn pé a ń láti take precaution gbogbo tá a bá ṣe ẹgbẹ́ sọ nísìnyí náà pé ẹni tó fẹ́ lóhun òun ní mọ́kádàrá kò dó sínú yàrá rẹ̀ kọ́lọ́run retí arísìkí ó jáde lọ ni ó lè ṣiṣẹ́ nígbà ó rẹ̀ ó lọ sí FMC àbí hospital mi ó lọ gbòògùn kò sọ pé ní ó ti rà náà àkọọ́lẹ̀ ọlọ́run pé yóò rà bí òun gbádùn àbóhùn nígbádùn so bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ máa ṣe àwọn ìtìkásó làsìbáàbì kódà àwọn àfáà sọ wípé ní irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ń sáré tòun àwọn yẹn máa ń béèrè máa ń nírú Saudi Arabia náà àwọn àwọn bọ́ìsì kan fẹ́ pé ní ọmọ kéékèèké tó máa ń wa mọ́tò bàtà wọn lè kọ́va àrìn mọ̀dínà sí mọ́kà láàrin wákàtí méjì àbí ìbùn lẹ́jàn wákàtí méjì gan tó bá bí wípé ah, ó ti pọ̀ ju ó ní pé andata half moon mọ́tò ọ̀n bẹ̀rù okó ni pé pé ikú ọbẹ̀ wúwẹ́ ọ̀sáfún ọ̀sáfún yóò àbọ̀ tó àwọn afáàní pé irú ẹni ńgbà wọn tó kọ́kọ́ mọ̀ dáadáa àfáàní pé irú ẹni bẹ́ẹ̀ kéèyàn ò ní kó dúró kéèyàn ò sọ yóò túmọ̀ sí pé yẹn ń bẹ̀rù okó torí pé Quran sọ wípé ni wàlá tó lé kó bẹ àìdínkù ìlà tàlùkà ká má fọwọ́ ara wa fa ìparun lóòótọ́ mọ̀mí ní àníbẹ̀rù kú àdéhùn ni bàtà náà pé ní àgbẹ̀rẹ̀ ọmọ wa kú ntí súnà ni pé ká má bẹ̀rù ẹ̀ ni tó bá dé ká sọ̀rọ̀ ẹ̀ńdà ká gbà fọlọ́wọn ọba ọmọ kìí pàmò àwa ká káàkiri so bẹ́ẹ̀ náà ran lẹ́yìn náà tabarú ẹ̀ náà pé ádàkùn jẹ́ kí n sọ máa lọ kọ́lá tó bá náà gbóhùn owó rẹ̀ ni so ọlọ́run ó fòfò rẹ̀ ni lákàkùn ilé ìṣerú ń so yíhun kì í ṣe kò sínú kádàrá rárá o ẹ̀rí sì pọ̀ lórí àsopò ní ìjẹ́ká mú ẹ̀rí mi wá inú ta tó lè mú wá tó fẹ́ jọmọ́ yíhun wọ́n mọ̀rọ̀ ọ̀gá lọ́ta aláàánú inú ìtàn tó kọ́mọ̀ ni wọ́n ń lọ sí bóyá kófà ní bóyá sáàmù sí ni so wọ́n ń lọ síbẹ̀ fún ogun wọ́n ti wá kó mẹ́tìrínà tí a ti ti dé ibi tá ń lọ gan-an gbẹ̀nà ti gbọ́ wípé ní àrùn àjàkálẹ̀ àrùn ń bẹ ní ibi tí wọ́n ń lọ ọ̀nà ìpá tó bá ti rí bẹ́ẹ̀ káwọn ó padà torí pé súnà tánà sọ̀rọ̀ sálà ń kọ́ wa ní wípé ní tí wọ́n gbọ́ pé àrùn ń bẹ nílò kan ẹ má wọ ọbẹ̀ àtàwọn bá sì ń bẹ ń bẹ ká má jáde èyí tẹ́ ẹ̀ ń wá ń ta ẹ má wọ ọbẹ̀ tó dẹ́ bá wọ ọbẹ̀ yìí náà lè kó àrùn àwọn táwọn transfer àrùn sí síbòmí. Umaru wá ọ̀kan lára àwọn sàábé abdulhamid ibn awf abi wípé ní àfẹ́rọ́rọ́n min al-qadari yàrá umar ah, ṣé à ń sábọ́n kádàrà ní ìrẹ̀ umar umar wà ní pé ní law ghayruka qalahu ó mà ṣe o kò bá jẹ́ pẹ́ lòmíì tí èsì wà ló sọ ni kò bá dà àìwọ́ náà umar wà pé naam nafirru min al-qadari ila al-qadar àsáfọ́ kádàrà àsìlè bá kádàrà mi náà ni sọ yín olùsáfọ́ àmọ́ ìwà gbọ́dọ̀ sọ pé ah àwa ní mani àbí hàn so àkàsà fún kàtà fún eléyìí àwọn àbámọ̀sánú mi ni pé ní kéèyàn rí àwọn ológun ní ìsìlápẹ̀júwe àwọn ológun sáhírù àwọn ẹgbẹ́ ní àtúkọ̀rọ̀ sọ pé ní wà láyé fúlù sáhírù haithu ata sáhírù wá ní pé ẹ̀bí yàn bá sí ìbá tó ń gbé kalẹ̀ ọ̀hún ẹ̀bí yàn bá sí ọ̀run làálàá ẹ̀ wọ́n pé àwa ní mọ̀ sí i yóò bọ́ọ̀sì bọ́ọ̀sì yóò túmọ̀ sí pé ó lágbára má sí àwọn tó bá wá sí lásàmà àlọ ọlọ́run jẹ́ kí abúrúṣe tó bá kó wá kú orí ẹ pé sísí tí ó ṣe ń kó ṣe dédé ájàlẹ̀ kó wá kú kò túmọ̀ sí pé ológun ó pọ̀tù náà yóò ní ẹ̀bí torí pé àìmọ́sí kò túmọ̀ sí pé kò ní mọ́ ni sọ àtàwọn irúmẹ̀tì tó jọ bẹ́ẹ̀ ẹlẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ wa ni wípé ǹjẹ́ a lè extend the rúlù ìdúrọ́wà ní pé azilu sórí àwọn modern diversity táwọn èèyàn ń lò gẹ́gẹ́ bí kọ́ńdọ́ọ̀mù ni àti oríṣi abẹ́rẹ́ ni àbí tí kí wọ́n ń pè ọ̀tọ̀ oríṣi tó pọ̀ jalè sábà lè ṣe àwọn àfáà ní wípé a lè ṣe ni pé wọ́n lè lò láti fi prevent oyún but uh, generally tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé kakọ́kọ́ pàkíyèsí sìkínì kan pé family planning nínú islam yàmà islam ní anítàmù méjì lọ́dọ̀ títí wa à ń pè kan ní tahdidu anasil, a sì pè kan ní tanzimu annasil tahdidu ni determination of family determination pé a ní bí ìjọba báyìí lọ yálà méjì ni yálà mẹ́ta ni yálà mẹ́rin ni determination tahdidu nu islam wà láwùjọ yòówù it's not allowed islamically ìfọwọ́sọ pọ̀ níjú bíjú méjì lọ kódà ìṣòkòrò tó pé ní àwọn fẹ́ bíjú àwọn fẹ́ bí ọgọ́rùn ọmọ iná kò allowed torí pé kìíní kejì yóò affect obìnrin àwọn obìnrin ni àwọn ọmọ wọn sábà wà ní àti receiving end nínú méjèèjì náà so islam faramá yòówù àmọ́ islam islam gàgà ló ní distancing ìbímọ eh, child spacing kíkà fún àsopọ̀ lẹ́ẹ̀ sàkúrà sọ pé wàlúwà dátù yorùbá iná wòlá àdàwọn náà hàwọlé ni kàmílé lèmọ́nà àrọ́bà ayọ̀ tí má bàbá pé wídìí ọmọ oṣù méjì kí ọfọmọ lọ́mú ní sọ́rí ní ọdún méjì ọdún méjì àwọn àmì sọ pé ní wàhámùlù wọ́n fi sọ́ọ̀lù tàlàfúnà ṣàhàrọ̀ àtọyún àti bíbí àti ìgbàmọlọ́mọ lẹ́nu ọmú oṣù ọgbọ̀n oṣù tó túmọ̀ sí pé ní ọdún méjì àti oṣù mẹ́fà so ibi táwọn afáàsọ pé ní ó possible kọ obìnrin obìnrin ní within oṣù mẹ́fà nù tí ọmọ sì máa jẹ́ legal child fún ọkọ rẹ̀ so ara àwọn ìdí tí Islam gbà pé alẹ́ máa fi distance náà ni wípé láti máa fún obìnrin ní ìsinmi kó má jẹ́ pé ní every oṣù mẹ́sàn mẹ́sàn mẹ́sàn mẹ́sàn mẹ́sàn wọ́n máa fi wọ́n fi bímọ sòtò pé máa wíkì ìyàwó náà àbí tó pé ní on a medical ground pé bóyá àwọn onímọ̀ òsàn ni pé ní àfikún stop sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà yóò yóò yóò so gbogbo àwọn ìdí wọ̀nyí yìí òní ń fà àmọ́ lọ́pọ̀lọpọ̀ láwùjọ òní láwùjọ òní ọ̀pọ̀lọpọ̀ ní táwọn èèyàn máa ń torí ẹ̀ ṣe òní wípé nítorí àwọn ọkùnrin wọ́n ti daṣẹ́ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti da iṣẹ́ lẹ̀ mo bá yẹ pé ní àwọn àwọn àwọn brothers wa tán wà lọ́sibítù ọ̀rọ̀ àpè ní táwọn sọ fún wa ni pé ọ̀pọ̀lọpọ̀ gbàgán àwọn obìnrin máa ń wá even láì ṣe kọ́nsẹ́ǹtì ọkọ wọn níbẹ̀ kọ̀ọ̀sẹ́ ó lè pé òun ò lè jẹ́ pé ọkùnrin kan ó kó báwọn tí ẹ̀ ní pé ó sá máa gùn ọ̀tí lẹ́yìn gúngùn kò sí nǹkan tó kàn mọ́ so yìí òun ni àkàfẹ́ pàkíyèsí pé Islam wọn aláwa lóòótọ́ ọ̀tí kí àwọn ọkùnrin náà ká bẹ̀rù Ọlọ́run ọba ní tó jẹ́ ojúṣe kí ká ṣe so tó bá bá ti à ní ìdí pé ká spéèsì gbọ́dọ̀ jẹ́ torí ní tíṣẹ̀rí àwìn ni wípé ní kéèyàn tó ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí náà nàkàsọ́lá náà yìí pé àfikún jẹ́ pé ìmọ̀ sí àwọn méjèèjì but lónìí àwọn ọkùnrin ti ń sún àwọn obìnrin kan ògiri tòtó bá lóun lọ síbítù ọkọ ní pé ara ọ̀gọ̀rọ̀ lọ òun sì ni kò sójú ṣe rẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ obìnrin náà ń ṣe lẹ́yìn àwọn ọkọ wọn so àwọn nǹkan táwọn ń lò yìí àwọn afáàní kò kò sí láì níbẹ̀ but a ní láti jẹ́ kí àwọn obìnrin kan mọ level side effect wọn ìtọ́ ọba ṣe ntí ó dá sí ọlá ni then uh, level possibility wọn náà sì ní pé at least seventy percent yóò prevent oyún thirty nìkan ni là lè sọ àbí thirty percent yóò prevent ẹ seventy nìkan là lè là lè sọ obìnrin láti wà in clear picture ntí àwọn afa sọ lórí lórí rẹ̀ nù but generally àpọ̀lọpọ̀ afa sọ pé ní àwọn tọ́jú mọ́ndà yìí pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ní side effect sọmọ sọ pé ní kí dókítà oníṣègùn òyìnbó kó jẹ́ kí àwọn tán bá wá ṣe ká mọ̀ wípé ni ntọ́ bá ṣe yóò prevent ẹ̀ lóòótọ́ but yóò dá iye nǹkan báyìí sí ọ̀la wọ́n jẹ́ kí kí obìnrin bẹ́ẹ̀ kí ó mọ̀ àmọ́ in principle ó tọ́ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mẹ́ta ti kà Allahu ta'ala alam bisawab. and recession yes eh, ó yẹ kó lè wà lára rẹ̀ long run cause eh, wàrà sọ wípé ní àlèmọ́mí ní kọ̀wé yóò káyọ̀rọ̀ mìíràn dọ̀yìn ntí sẹ̀rí àwọn ọlọ́dọ̀ wà ní wípé ní ká produce very competitive uh, competent children ọmọ tí ó wọ́n bá nínú ṣòwúdà olú ọmọ lára olú ọmọ sì ni pé ní kí health rẹ̀ kó strong oúnjẹ tí ó jẹ ká fún tí ó yẹ kóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tàbá rí pé alamọ̀pọ̀lọ̀ ni ni tó ti bẹ́ẹ̀ náà àpàtọ̀ pé ní a láti ní ètì kásùlà àsìbáàbì precaution wà so ẹn tó rí bí ẹ̀ bá lágbára bí ò bọ́ sọ pé bí ẹ̀ bá lágbára so méjì òun ni kó fi kọ́kọ́ dúró ná kò gbọ́dọ̀ sọ pé òun ju méjì lọ ni but méjì ni agbára sì ká nísì tó bá padà lẹ́yìn ọdún tó bá ọdún tó mímí tó bá náà bá tó pa má agbára wá yóò continue so lọ́fẹ́ pé ní ó possible kí eléyìí náà kó wà ní lára rẹ̀ so pàápàá jùlọ tá a bá sọ wípé ní ànúṣọ̀rọ̀ sáà sọ wípé ní yá máṣára shabab ẹ̀yin ọmọkùnrin ẹni tó bá lágbára àti sọ̀pọ́ọ̀tì ìyàwó nu ikú fẹ́yàwó bí ìbàjẹ́ alágbára rẹ̀ kó ṣe kí ni kó dalẹ̀ kó máa gbààwẹ̀ àti wípé ní financial factor ó wà lára factors tẹ́yìn consider lára establishment family àti lára ìmọ̀ ẹbí mọ̀ Allahu ta'ala alam bisawab. okay where are party okay okay now tọ́lá wò dájú okay ní kúkúrú ni wípé àtúwálá ẹ̀kọ́ lẹ́nu ó tọ́ kí n ò ṣe bẹ́ẹ̀ tó bá ti di di pé lẹ́yìn ìgbà tó bá ti lè fẹ́ ẹ̀mí sọmọ ńlá ni pé lẹ́yìn eh, ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta tó máa jẹ́ oṣù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́rin tó bá wá wálẹ̀ tó. So, àákìrùn sí ilá so tí agbára bá ń bẹ alẹ́pàṣọ́nà rẹ̀ á sì sọ lókàn torí pé wàhálà ní ọmọ ni. Bene. 誒，ben，阿拉話，誒，少，唔要誒。 lọ́ọ̀kì àti fọ́ṣúnéètì láìpẹ́ sinonimọ́ọ̀sì ni wọ́n lórí èdè òyìnbó ni wọ́n bọ̀ tán fẹ́ẹ̀ bí kádàrá náà ni àkọọ́lẹ̀ tọ́lọ́run ti kárí pé ní yóò kan yóò kọ̀ọ̀kan so but a free will lára àwọn díẹ̀ pé táìmù ni lára àwọn evidences àwọn alùsùnà náà ni wípé ọlọ́run wípé ní òun fún wa ní làákàyè pàdé náà nàìjíríà ni so ọlọ́run ó fi méjèèjì hàn wá ó lè ká decide pé ní eléyìí ó tọ́ eléyìí eléyìí kò tọ́ so àwa choose ọlọ́run fún wa ní ability àti choose. so ẹni tó bá wá chúùsì tí ò dánu fún méjèèjì fún ara rẹ̀ ló ló ló at forty but a rí i pé àwọn bàbá wọn sọ sábà mú àpèjúwe ọmọ kékeré wa ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ bí ẹ rí i pé àti initial stage ọmọ òní mọ nkíni nǹkan ló lè pààyàn la àti tí ò lè pààyàn la but tẹ bá gbé láǹtà kalẹ̀ fàpèjúwe tẹ bá ti lè fi ọwọ́ rẹ̀ kàn án lákọ̀ọ́kọ́ tó ti jó so ǹtẹ́ bá wí bóyá sọ pé jojú fápẹ́jọ léde Yorùbá tó bá dìgbà mí láyé kò tó kọ̀ ní fi ọwọ́ kan tó wà pé ní máa hàmù èèyàn àwọn akẹ́ni gẹ́gẹ́ bọ́rọ̀ kádàrá bó ṣe bó ṣe rí nù Ọlọ́run fún wa ní ability intellectually láti decide pé eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́ kọ́nà àti máa ń wí kẹ́nẹ́kan náà yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ń sọ yìí kádàrá kádàrá kádàrá àti èrè ẹni tó máa ń mọ̀ deliberately kápẹ́jọ tó wá rí tirẹ́lẹ̀ àti ń bọ̀ tó wá sùn lórí títì tó ní káyàrá ni kọ́lá àníjọ́ ń bàbá sàlá ń ṣe ọ̀run ọ̀run mòru nígbà <laughs> so ọ̀rá rí pé àìlè sùn níwájú tirẹ́là kó ní kó wá pé kádàrá nígbà tọ́lọ́ ti pé ájálù ti dín kó so yóò padà dìde yóò hàn so ayé pé ọlọ́run fún wa ní ability láti láti think dáadáa so wà lára pàtì kádàrá ní náà ní náà lòun náà Allahu alam èyí táyì sọ wípé ní bá a ṣe jòkó yìí ní ìsìnkẹ́ nìkan kan àwọn ilé kọ́fẹ́ nìkan ní owó so tí ká ní pé bóyá ó ti ṣiṣẹ́ kàdá tẹ́lẹ̀ ni ẹ̀jẹ̀ pé yìí kìí ṣe lọ́ọ̀kì owó iṣẹ́ rẹ̀ ni àmọ́ tí wọn kàn mára wọn rí lọ́kàn wọn fún ní owó tọ̀ àyẹ̀ pé ní bóyá ọ̀tọ̀ náà pẹ̀lẹ́ pé yóò kanu ọ̀tọ̀ àwọn afọwọ́ sọ wípé ní irú eléyìí hun apáàtì fún kádàrá ó wá kó humanity human feeling tó tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ So kí irú ẹni bẹ́ẹ̀ kó kó make sure wípé tí báyìí kó ló bá ti ní entitlement kàtẹ́ tẹ́lẹ̀ o kó rí i pé ní àwọn táwọn àjọ jòkó so wọ́n wọ́n wọ́n get their own share torí pé God forbid ká ní pé ọkọ̀ tó bá ṣẹlẹ̀ sí tábúrò bá ṣẹlẹ̀ sí so wọ́n jọ share inú náà ni so naam so fàlàwù tí ara rẹ̀ no tábà gba létí àyókò wọn nígbàgbọ́ tí ọ̀tàwọn ò dìde sí i ó yọ ká padà gba ẹ̀ńtọ́ náà létí àbí kásá prevent ẹ̀kọ́ má fi so kó má fi gba ní etí wallahu ta'ala alam bisawab wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa sallam.